وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúgbà fún ọlọ́run ọba ọba tí ó ṣe ìjókòó títò nínú ìrùn fún wọn láti ìjókòó àbẹ̀ kí ó sàánú ẹnìkọ̀ọ̀kan wọn kó wá sínú àwọn tí ó tóbi láyé àti níjọ́gbẹ̀lẹ̀ ìpínlẹ̀ wọn ní àìní gbara wa lásìkò eléyìí ni ó jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ ti Muslimat Forum ètò tí a gbé kalẹ̀ láti fi máa dá àwọn obìnrin nínú society wa ní ẹ̀kọ́ nípa tawhid àti àwọn hadith anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn àfáwà tí wọ́n máa darí wa lẹ́nu wọ́n ti wà jókòó àwọn afáwa alẹ́sáàz Ibrahim Dasuki Yusuf Abu Abdullah àwọn náà ni wọ́n mọ̀ka tíra usul salata fún ah. wa àti tíra arba'in annawawiya tíra tá àkọ́kọ́ mú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣe wa lénìí òun náà ni tíra usul salata kí a farabalẹ̀ dáadáa ká má sọ̀rọ̀ tí afábá ti ń ṣe lẹ́kṣọ̀ wọn lọ́wọ́ tíra tí ẹnìkọ̀ọ̀kan wa a mú lọ ká mọ fọ́lò rẹ̀ ká sì mọ iye ẹ̀mí bá wọn lọ gbogbo kwẹ́sàn tí a bá ní ká tètè máa kọ́ ká mọ sí sọwọ́ sí wa ń bì tàbá ti parí lẹ́kṣọ̀ ti tẹ́lẹ̀ kejì inṣàlá a gbìyànjú láti dáhùn àwọn ìbéèrè tí ẹ bá fi sọwọ́ sí wa kí ọlọ́run kó ṣe ní ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa.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 وكل ضلالة في النار àti àyànmọ̀ ya wa nínú ẹ̀sìn Islam pẹ̀lú kíkí tó pé òun náà ló pín lọ́lá jù nínú wo kí tí ẹ̀dá ọmọ kíra ẹni láyé àti ní alkiyama òun náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh naam <clears throat> ibi tí a bá ẹ̀kọ́ wa lórí ìwé eh, al-usulu ibẹ̀ náà láti gbé lónìí insha tó gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ kí a tẹ́tẹ́ àwa síwájú kí a gbọ́ bí a sì kà fún wa lẹ́gbàá tí a bá kà tán káwá sàlàyé rẹ̀ fún wa insha Allah. فإذا قيل لك ما الأصول الثلاثة التي يجب على الإنسان معرفتها فقل معرفة العبد ربه ودينه ونبيه محمد صلى الله عليه وسلم فإذا قيل لك من ربك فقل ربي الله الذي رباني ورب جميع العالمين بنعمته وهو معبودي ليس لي معبود سواه والدليل قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وكل من سوى الله عالم وأنا واحد من ذلك العالم فإذا قيل لك بما عرفت ربك فقل بآياته ومخلوقاته ومن آياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع والأرضون السبع ومن فيهن وما بينهما والدليل قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على الأرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين نعم lẹ́nu wọn bá tí a kà fúnra wa yìí a gbìyànjú àti ṣe àlàyé rẹ̀ fúnra wa tabalọ́wọ́ àkọlé síbi tí a fẹ́ kà fúnra wa yìí afá ní alùsùlù sàlẹ́sàtù lẹ́tì yẹ́jìbò alàlì ìsáni ma àìfàtò ha àwọn ìpìlẹ̀ mẹ́ta tó jẹ́ pé ó di ọ̀ràn àyàn fún gbogbo ọmọ ènìyàn yẹ́yán àti mùsùlùmí ni àti kèfèrí ni kéèyàn bá ti ń jẹ́ èèyàn túláàsì ní fúnyàn kéèyàn mọ àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí a fẹ́ kà fúnra wa yìí tábà wá sọ pé àlùsùl ẹyọ kan rẹ̀ òun náà ní tá à ń pè ní àlùsùlù òun náà ní ìpìlẹ̀ òun náà ní tí a lè pè ní foundation tí a wà mọ̀ nǹkan lé lórí ẹni tí ò bá ti láwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó túmọ̀ sí pé gbogbo tó bá mọ lórí ẹ̀ nǹkan yẹn eré atẹ́gùn ló máa lé lérí kò lè dúó kò sì lè sàǹfààní fún ẹni bẹ́ẹ̀. al-aslul awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ tí ó yẹ ká mọ̀ òun náà ni ma'rifatul abdi rabba ẹrú kó mọ olówó rẹ̀ àkọ́kọ́ tí àgbọ̀dọ̀ kọ̀ọ̀kan mọ̀ nìyẹn yàní gbogbo wa yẹn gbogbo ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá ẹrú ni wá fún Allah subhanahu wa ta'ala òun wá ní olówó wa so wá ní bálaka ìmú kò dẹ̀ ní ṣe déédé làákàì tó dúró déédé ipe kí ẹrú kó mọ̀ wá ma olówó rẹ̀ nítorí pé ẹrú tí ò bá mọ olówó rẹ̀ wàhálà ni ó ma dálẹ̀ wàhálà ó ní ó dálẹ̀ yóò ma lọ ṣiṣẹ́ fún olówó ẹlòmíì ẹni tí èso olówó ẹ̀ òun ni ó lọ ṣiṣẹ́ fún yóò lọ jábọ̀ fún ẹlòmíì tí ò yẹ kó lọ ṣe nǹkan tí olówó rẹ̀ ò fẹ́ tó ṣe pé látara bẹ́ẹ̀ yóò wá rí tí Ànábì sallallahu alaihi wasallam fi jẹ́ pé ìwádìí hadith kan pé ìdí máa ń ṣe ní léèmọ̀ yàní Allah subhanahu wa ta'ala ní ó ní ọ̀rọ̀ àwọn ẹrú ó jọ lójú ó ní àpèjúwe wa ó wá dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹrú ni àtolówó olówó rẹ̀ òun ní tọ́jú rẹ̀ òun ní ní tí ó jẹ òun ní tí ó o ibi ìnìkó máa ti tẹ́ máa roko tó bá ti láti bí ó wá bẹ̀rẹ̀ sí ro ó bẹ̀rẹ̀ sí kọ́ ó wá dé lálẹ́ nítorí wọ́n á retí kí ẹrú kí olówó rẹ̀ kó tún fún olóúnjẹ tí ó jẹ kó tún fún olómi tí ó mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpèjúwe àwọn tí wọn ò mọ ìwà Allah subhanahu wa ta'ala tí wọ́n ń tẹbọ pẹ̀lú ẹ̀ tí wọ́n ń pa nǹkan mìíràn papọ̀ mọ́ wọ́n sì wọ́n ń retí káwọn tó máa rí ìyọnu Allah subhanahu wa ta'ala àmọ́ wọ́n máa rí ìyọnu rẹ̀ fún ẹni tí Allah subhanahu wa ta'ala bá ti kọ ìyọnu rẹ̀ fún láyé àwọn tó bá ti jọ́ ìgbéjà kìámà yóò ṣèyàtọ̀ láàrin ẹni tó ṣe tiẹ̀ láàrin tó gbọ́ tiẹ̀ láàrin tó tẹ̀lé tiẹ̀ àti àwọn tí wọ́n yapa àṣẹ rẹ̀. apá wa ní fàyídà àkílà lákàmọ̀lẹ̀ òṣùlù sàlàfà tó máa béèrè lọ́wọ́ rẹ̀ ìpè kí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta alẹ́ ti yẹ́jú alàlẹ́ ìsáni máa àrífàtò wa tó ṣe pé ọ̀ràn àyà ló jẹ́ gbogbo ọmọnìyàn kọ̀ọ̀kan ìpè kó mọ àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí tó bá mọ̀ kó mọ ìtumọ̀ rẹ̀ kó wá máa lò nínú ìgbésí ayé rẹ̀ wàkúl sọ fún wọn báyìí pé máa àrífàtò àbdì rọ́bà àkọ́kọ́ ni pé kí ẹ wo mọ olówó ẹ̀ kẹwọ́ ma ọba tó dáa wàdíìnà ẹlẹ́ẹ̀kejì ni kí ẹrú kó mọ ẹ̀sìn rẹ̀ wà nàbí yahu muhammad sallallahu alayhi wa sallam kí ẹrú kó sì mọ ànábì rẹ̀ yíwọ̀n ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tó yẹ pé kò gbọ́dọ̀ gbọ́ fún yàn gbogbo ń ta wá sí láyé sọ́mọ́nì gbogbo ẹ̀sìn wa náà ni òun náà ni àwọn ìpìlẹ̀ tá à ń sọ fúnra wa yìí tabasi lọ wo arigbó ni lẹ́nu hadith anabi sallallahu alayhi wa sallam yìí pé ìbéèrè tá a dáhùn àkọ́kọ́ ilé tẹ́yìn ó kọ́kọ́ dé sí lẹ́yìn bàtẹ́ yẹn bá kú láyé tán òun náà ni alcob òun náà ni sàárè wọn ó sì ń kálukú tòkọ́lá ẹni tó kú tí wọn ò rí gbé sínú sàárè gbogbo kálukú náà ni ó dáhùn béèrè ní tó bá di gbẹ̀dún kálukú bá ti kú àwọn béèrè mẹ́rẹ̀ẹ́ta yìí òun náà wá ló ṣe pàtàkì fún wa ìpè káwá nítawa ṣe láyé náà nìyẹn òun náà lágbọ́ bí ìgbà tí ìpínyẹ̀ wà nílé ẹ̀kọ́ ni tí wọ́n wá ń kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ fún àìmọye ọdún tó wá dásìkò dánwò tí ò wá mọ tí ó dáhùn so òun náà ni irú àpèjúwe ẹni tí ó bá dénú sàárè tí ò wá rí àwọn ìbéèrè tá a fẹ́ sọ fún wa yìí tí ò wá rí kankan dáhùn níbẹ̀ so ìbéèrè aláwọ̀ tó bè lọ́wọ́ nínú sàárè òun náà ni pé kí ni mọ̀rọ́bù ta ni ọba rẹ wọ́n bèèrè lọ́wọ́ yàn wàmàdínù ẹlẹ́kejì ni pé ẹ̀kí ni ẹ̀sìn rẹ ẹ̀sìn wo ló ń sìn ìgbà tó wà láyé ẹlẹ́ẹ̀kẹta tó máa béèrè ni pé wàá má nàbí yòó ta ni ànábì rẹ téèyàn bá fi lè rí ìbéèrè mẹ́rẹ̀ẹ̀ta yìí dáhùn ó túmọ̀ pé mú mi nílé yà láyé èèyàn sì dúró lórí súnà ànábì sallallahu alaihi wasallam àmọ́ bí ìwẹ̀ bó ti wá rọrùn fún wa láyé nìsí pé pé sábà fi fi sẹ́ẹ̀lì léèrè nìsí pé màá rọ́pò tó wá fẹ́ parọ́ kọ́lá òun sọ pé Allah tí ó sì rí dáadáa sábà ní kílẹ̀ sìn rẹ ó lè pè ní Islam irọ́ ò ṣe pa nínú sàárè téèyàn bá ti dé nínú sàárè kò ṣe pa náà náà sọ fún wa pé tó máa béèrè lọ́wọ́ kẹfí mùmìnì mùmìnì ó rí dáhùn wọ́n wá sọ fún mùmìnì àmàlẹ́kọ̀ọ́ wá sọ fún pé ah ìbéèrè tó dáhùn yìí tó rí dáhùn yìí ilé rẹ̀ àlìjẹ́nà ni àmọ́ kò sí ìtàkùn tó wà àlìjẹ́nà wọ́n wá sílẹ̀kùn àlìjẹ́nà fún kalẹ̀ yóò máa wá gbọ́ atẹ́gùn rẹ̀ yóò máa gbọ́ òórùn rẹ̀ sábà wá lọ́wọ́ kẹfẹ́ láwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò wá ní àwọn ọmọ ohun ọmọ ìdáhùn sáwọn béèrè yìí òun kàn gbọ́ táwọn yẹn máa ń wí kíní kan ni òun jẹ́ ẹ̀rántí tí wọ́n wí máa irú ẹni tó wọ́n sì jọ wà láyé náà ni tí wọ́n ti wá àsìkò tí ò gbọ́ so irú ẹni bẹ́ẹ̀ àwọn mọ̀láìkọ̀ wọ́n wà náà ní òdùrọ̀ kíná pè lódù lọ bíi àmà lẹ́yìn àmà wọ́n wá ná tó yẹ yóò wá wọlé lọ yóò tún padà yóò tún jáde padà so irú ẹni bẹ́ẹ̀ wọ́n wá sílẹ̀kùn ilé iná kalẹ̀ fún tí ó máa wá rí ẹ̀ta wàrà wàrà ìyá náà yìí tí yóò fi díjọ alikiyama so abi Allah subhanahu wa ta'ala kó sọ wá nínú ìyá rẹ̀ kó sọ wá nínú ìyá náà kó sọ wá nínú ìyá sàárè náà so tọ́ba ti wá tọ́ba ti wá mọ̀ ìpè eléyìí ni ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kí wá ní bóòlù tí wá fẹ́ mọ ọba tó dà ó fàyídà kí ìlàlákà máa rọ́pò tọ́mọ́ bèè lọ́wọ́ rẹ pé ta lọ́ba rẹ ìbéèrè inú sàárè ni o tọ́mọ́ bèè lọ́wọ́ rẹ pé ta ni ọba rẹ ta lọ́ba tí ń rè ọ́ ta lọ́ba tó dá ọ ta lọ́ba tí ń ṣe ìjẹ ìmú fún ọ ta lọ́ba tí ń fi ara ní ọ ta ni ọba tí ń ṣe ìdẹ̀ra fún ọ. ó ní kọ̀kú rọ́bì Allah èsì tó fún wa èsì tó sìnkú náà ní sọ fún wa pé rọ́bì Allah ọba mi náà ni Allah wọ̀rọ̀bá jẹ̀mí alàmìnà bínàmẹ́tì òun náà sì ni ọba tí ń re gbogbo àgbálá ayé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ ẹ wá wò lónìí ẹ̀dá ìdẹ̀ra kí la lè yọ kúrò nínú ẹ̀dá Allah subhanahu wa ta'ala tí ò sínú ìdẹ̀ra rẹ̀ ẹ̀dá àpàjá ọ̀káwà náà ronú sí ṣé èèyàn ni ni ó lóun òlo ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala àbí àjànú àbí igi àbẹ́yẹ àbómi àbí sánmọ́ àbílẹ̀ kí ni bẹ́ẹ̀ ní ẹ̀dá rẹ̀ tó gbé kò máa lo ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala kò sí wàhúwà ma'budi òun náà ni inú ìsìn náà ni wàhúwà ma'budi òun náà ni ẹni tí ma jọ́sìn fún wàhúwà ma'budi òun náà ni ọba tí ń jọ́sìn fún laysa li ma'budun siwa kò sí ẹlòmíì fún mi tó yàtọ̀ sí tí màá ma jọ́sìn fún so tabati wo ẹ̀ pé sọ́márì gbogbo nǹkan tí àwa ti láyé nínú ìbéèrè àkọ́kọ́ tí ó bèèrè lọ́wọ́ wa ni ìpè ta ni ọba rẹ ọba mi ni Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó ń rè mí òun lọ́ba tí ń re gbogbo àgbára ayé òun náà lọ́ba tí ń jọ́sìn fún kò sẹ́lómi tí ń máa jọ́sìn fún yàtọ̀ sí tó dé ìbá bilẹ̀ bí ọ̀rọ̀ yìí jáde bó bá ti jáde lẹ́nu yẹn ó gbọ́dọ̀ nínú ọkàn rẹ̀ gbogbo gbogbo èrò pọ̀ lórí ẹ̀kọ́ máa ṣe ti èrò kọ́ làbí mọ̀ nǹkan tó dáa tàbá ìṣe èrò ọ̀sán ti aburú àwọn ìṣe yàn kan èèyàn méjì wọn wá ti dáadáa a gbọ́dọ̀ jẹ́ kójú ó fi wa a gbọ́dọ̀ jẹ́ kójú ó tì wa kọ́lá àgbọ̀dọ̀ jẹ́ bà wá sáàbì lọ́lẹ̀ máa ṣe tí èèyàn méjì péré ni wọ́n ṣe ti pé òun náà ni ibi tí ọ̀nà wà. tó wa ń tẹ̀síwájú fún wa wọ́n ní ìlú ìtọ́ka lérí bí òun náà ni ọba ń rè wá òun náà ni qawluhu ta'ala òun náà ni qawluhu Allah subhanahu wa ta'ala tó sọ báyìí pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin alhamdu yàní gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn lillahi rabbil alamin tí Allah subhanahu wa ta'ala ní ṣe rabbil alamin ọba ní gbogbo àgbáláyé tòtàbálọ́wọ́ àyà yìí a rí fún ìbẹ̀rẹ̀ tó tún fàtíhà ha tó jẹ́ pé gbogbo la ha zori gbogbo anya la ma òun na làá fi ń so kiwa ni ní implication rẹ̀ ya sọ pé alhamdulillahi rabbil alamin ipe ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba gbogbo ye ọba tí ń gbogbo àgbáláyé so ìtumọ̀ rẹ̀ náà ni pé òun ọ ọgbà pé òun ní ṣe jẹ́ ẹ̀mú fún ọ ọgbà pé òun ní ṣe àrísìkí fún ọ ó pé òun ní fara ní ọ pé òun ní ṣe fún ọ ọgbà pé òun náà ló lè pa ọ ni ó jìwà tó bá jẹ́ ọ̀gbẹ́jà ìsìyàmà tí ẹ bá ń ka sọ́tò nínú rẹ̀ ọwọ́ àgbà àwọn kan bẹ tí wọ́n lè nìyàn tí wọ́n bí wa àwọn kan bẹ tí wọ́n ní ìkápá tí wọ́n ti àǹfààní fún yàn tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tí yàn bá ní lọ́kàn kan ka Suratul Fatiha lérí ahọ́n ni kò dé inú ìsàlẹ̀ ọkàn yàn. wa kullu man siwa Allah àbáwá ń sàlàyé fún wa lọ síwájú pé wa kullu man siwa Allah gbogbo nǹkan tó bá ti wáyàtọ̀ sí Allah wa ta'ala yányá nínú gbogbo nǹkan tẹ́yàn lérò àbá ní ààlàm àgbáyé kan náà ní gbogbo àwọn ọrùn kan báwọn òun náà ló pa tó jẹ́ pé àgbáyé àwọn èèyàn tábáyéra wa ajá àwọn èèyàn mà táwọn àjẹnú bá dá àní ara tiwọn álámù kan náà làwọn náà wọ́ọ̀dù kan làwọn náà láwọn àjẹnú àwọn náà tún tẹ̀mí tiwọn lọ tẹ́bá tún dá àní àwọn ẹranko ẹ̀sùn pé àgbáyé kan ní tiwọn lọ́tọ̀ láàrin ẹranko náà a tún wá nípìn a tún wá rí àgbáyé àwọn tí wọ́n bẹ̀tẹ̀ mẹ́rin rìn a rí àgbáyé àwọn tí wọ́n bẹ̀tẹ̀ méjì rìn a rí àgbáyé àwọn tó yẹ pé inú ẹranko tí wọ́n wọ́ọ̀rìn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà àtún àárí àgbáyé àwọn ìṣẹ́yẹ pé wọ́n ń fò bí ẹyẹ tí wọ́n níyẹ tí wọ́n ń fò àtún àárí àgbáyé àwọn nǹkan tó yẹ pé bí alhajarot bí àwọn etisi bí àwọn tata gbogbo àwọn kan àgbáyé kan náà làwọn lọ́tọ̀ ìrẹ́ bí àgbáyé àwọn ànámùlà àwọn àwúrèbe tí anabi suleiman tí ó pàdé tó pàdé àtún àárí àgbáyé àwọn mínà tí wọ́n bẹ nú omi àgbáyé àwọn ẹja tí wọ́n mílò kìtàn mílò rẹ̀ àtàwọn arí àgbáyé àwọn nǹkan tí òmí náà tàbá tó wọnú àgbáyé àwọn agi àtùmọ̀ rí gílé oríṣiríṣi àwọn tí wọ́n já gímọ̀ wọ́n ti gbé ìran agi eléyìí eléyìí ìran ewé eléyìí eléyìí tàbá tún kò láàrin àwọn èyí wọn àtúnkọ́ sínú àgbáyé yẹ̀pẹ̀ àtúnmọ̀ yẹ̀pẹ̀ lóríṣiríṣi tí pé àwọn náà wà tí wọ́n jọra wọn àtúnkọ́ sínú àgbáyé òkúta àtúnkọ́ sínú àgbáyé omi pé omi yìí omi eléyìí náà ń pè ní albahar eléyìí náà ń pè ní anahab eléyìí náà ń pè ní àtẹnẹ́kọrúkọ rẹ̀ alfidil omi kanga gbogbo orú àwọn omi náà àwọn náà ní àgbáyé wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí wá gbogbo agbaye tábà wà lè rò láyé yìí Allah subhanahu wa ta'ala òun ni ọba gbogbo agbaye na òun náà lọ́ba ti ń re gbogbo àgbáyé yẹn òun náà ni ọba ń gbogbo jẹun náà ti ń jẹ kò wá sẹ́ni ní ṣe gbóró àwọn kọ́bá ìfá àwọn nǹkan wọ̀nyí tó tayọ Allah subhanahu wa ta'ala so ìdán tábà wá ti ní pé gbogbo nǹkan míì tábà ti fi Allah subhanahu wa sílẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n ní jẹ́ kíni òun náà ní jẹ́ alam afáwa ní wa ana wahidun min dhalika alam so èmi o tí mo jẹ́ mùsùlùmí abẹ́ni tí ó pé àbí kèfèrí náà tí èsè kèfèrí wahidun min èmi ọ̀kan lèmi náà jẹ́ kèfèrí ọ̀kan ló jẹ́ ẹni tó gba ìsìláàmù ọ̀kan ló jẹ́ kọ́lá ìjú ẹni ń ọ̀kan náà lòun nínú àgbáyé tó jẹ́ pé ta'ala òun darí ẹ̀ òun ní sì gbogbo ẹ̀. bàyílà kí ìdára tán tó fún ọ ìpè bímọ àrọ́pùtà rọ́pà bóòlù ti wá mọ ọba rẹ nítorí pé ọba tí téèyàn bá sọ fún yàn pé nígbà tí ànábì Ibrahim torí torí òṣùpá àwọ̀ ó wá ríra ó wá ní hàdà rọ́bì ó wá ní à ah, eléyìí lọ́ba mi o ìgbà tó wá yá ó wá rí gbówó ọ̀kùn ó wá ní à ah, eléyìí lọ́ba mi o nítorí pé yìí fẹ́ràn ọba tí ó máa wọ̀kùn ó tún yá ó tún rí bí òṣùpá tó yọ ó tún wá ní à ah, hàdà rọ́bì ìgbà eléyìí ló gbọ́dọ̀ jẹ́ nítorí pé ó rí kó tún tóbi ju ìràwọ̀ lọ nítorí pé ànábì Ibrahim ń wà Allah sògbà tó tún yá ó tún pélé òun náà tún wọ̀ òun tún jáde wá ní ẹ̀hẹ́n níta wà lọ́la dé yìí ipe eléyìí wá ní ọba tó dá mi nítorí pé eléyìí tóbi òun tóbi gbogbo wọn lọ sògbà tó tún wá ní ó wá wa ta'ala pé làyín lámpi àdìní yàní tí ìwọ ọba tó dá mi tó bá fi lè fọ ọ̀nà màmí o èmi náà padà sínú àwọn ẹlẹ́bọ̀ yìí ara so wa máa bèèrè lọ́wọ́ pé akpere taa táàbí wa ma máa Allah subhanahu wa ta'ala pe sama máa wa bí sọ sala fún mi ọba ọ tó ń jọ́sìn fún yẹn bó o ní kí ni a wà sọ <clears throat> a bi ayatihi wa makhluqatihi mo mi ni bi ayatihi ni mo ma wa makhluqatihi ni mo ma. bó láti wá dáhùn pẹ̀lú ẹ̀dá tó dá náà ni wàmí àyàtì ìlẹ́yìn inú àwọn àpẹyà Allah subhanahu wa ta'ala inú àwọn àmì rẹ̀ òun náà ní òru wọnàhà àti ọ̀sán ẹwọ oníṣì ìgbà kan wà pé lóru ní bá tẹ́yìn bá jòkó láàrin méjìlá wà mí ẹ̀rọ sì máa tá a bá jòkó lágbo kan òmí àyè tí òsẹ́ nìkan sábẹ̀ àyàwó sì máa já tó bá tuntun di lọ́sàn-án bẹ́ẹ̀ nìkan wà ní mọ́sálásí láti ní ìdíje àgọ́ méjì ní àsìkò mọ́tò ẹ̀rù níbà mi bọ́kọ̀ bá dún ó dún náà ni bájá bá gbó ó gbó náà ni ẹ̀rù níbà wá so nínú àmì Allah subhanahu na ta'ala òun náà ní òru ó wá sí òru fún wa ní nǹkan a ṣe kí ni tí a máa ṣe bí aṣọ òbúra tá a máa lọ sùn tá a máa lọ sí gbogbo sẹ́ta bá ṣe káàkiri lọ́sùn ó wá ọ̀sán fún wa ní tá a máa fi wá ìjẹ̀mú káàkiri ìlà eléyìí náà nínú àmì Allah subhanahu wa ta'ala ni tàbá wa lọ wò láti bàtà ti dáyé ti dáyé bóòlù àtọ̀sán bí ti ń lọ ti ń bọ̀ nù wọ́n ń wọn ni bá ti ń dé ọ̀sán ni títòbi di ìjọ alìkìyàmá wọn nahar àti ọ̀sán wọn ṣàmùtù wàlùkọ́mà inú àmì Allah subhanahu wa ta'ala òun náà ní oòrùn àti òṣùpá tábàlọ́wọ́ oòrùn á rí pé oòrùn bó ti mọ́lẹ̀ tóun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa tàyànlá yóò máa tàyànlá tòtọ́fẹ́ awátún àlọ́wọ́ ìdàkejì rẹ̀ lóṣùpá tóun máa yọ ní alẹ́ òṣùpá tóṣùpá bá òṣùpá ìtàyànlá òṣùpá tí máa ń tan ìmọ́lẹ̀ fún yàn yóò ti jẹ́ kí gbogbo wẹ́dà yóò ti jẹ́ gbogbo wẹ́dà òtútù tó gbogbo ló eléyìí inú àmì Allah subhanahu wa ta'ala ni kò sẹ́ni tí ń ṣe kò sẹ́ni tí ń tọ́nù kíní ìgbé kélé yóò jáde lásìkò yìí kélé yóò wọ̀ lásìkò yìí kélé yóò parí lásìkò yìí kélé yóò bẹ̀rẹ̀ lásìkò yìí kò sí ẹni kankan tó ní kápá ilé ìtọ́jú Allah subhanahu wa ta'ala lọ eléyìí nínú àwọn àmì rẹ̀ ni wàmí máa lo pàṣẹ tí Allah subhanahu wa ta'ala dá as-samawatu sab'u òun náà ni àwọn sámà méjèèjì as-samawatu sab'u sámà méjèèjì ìdá àwọn olókankan yìí àwò lásán là ń wò pèsè ìdí sámà alákọ̀ọ́kọ́ tó kò sí ẹ̀dá tó dé sámà alákọ̀ọ́kọ́ rí tó lè débẹ̀ àbí ànábì sallallahu alaihi wasallam tí Allah subhanahu wa ta'ala mú tí ó mú ṣe ìrìn àjò òru láti Maka tí tó fi lọ sí Baitul so nínú àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala táàbì máa mọ̀ ipé á ah, òun lọba tó dá òun náà ní sánmà méjèèje wal arduna sab'u àti ilẹ̀ méjèèje orí ilẹ̀ alákọ̀ọ́kọ́ làwáwá ẹni sí àtún àríwẹ̀ ilẹ̀ tó wá nílé ìpele ìpele ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fi dé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀keje tó gbogbo àwọn ìpele ìpele kọ̀ọ̀kan yìí ara tí Allah subhanahu wa ta'ala pé òun náà ní ṣe rẹ̀ òun náà ló dá ni wa ma bainahuma àti gbogbo tó wà láàrin sánmà àtilẹ̀ nínú tó wà láàrin sánmà àtilẹ̀ náà làwà iná òun náà ni gbogbo àwọn ẹ̀dá lóríṣiríṣi òun náà ló wá tó gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni tí a fi mọ Allah subhanahu wa ta'ala wa dalilu qawluhu ta'ala tí wàá ní tọ́ka kíni ẹ̀rí tá a fi mọ ipe àwọn nǹkan tá a kà fúnra wa yìí nínú àmì Allah subhanahu wa ni ipe àwọn nǹkan tá a kà fúnra wa yìí ipe nínú àwọn ẹ̀dá Allah subhanahu wa ni òun ni gbólóhùn rẹ̀ tó sọ fún wa pé wa min ayatihi al-laylu nínú àwọn àmì rẹ̀ inú àwọn àmì táàmì tó Allah subhanahu wa ta'ala ọba tí ń bẹni ọba tó lágbára lórí gbogbo nǹkan ni al-layl wan-nahar òun náà ni ọ̀sán òun náà ni òru àtọ̀sán wash-shamsu wal-qamar àti oòrùn àti òṣùpá inú àmì rẹ̀ ló wà la tasjudu lish-shams ẹ má wàá wasjudu lillahi alladhi khalaqahun ẹ máa forí yín balẹ̀ ẹ sì máa tẹ kọ̀kọ̀rọ̀ fún Allah subhanahu wa ta'ala alladhi khalaqahun ọba tó jẹ́ pé òun náà ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí in kuntum iyyahu ta'budun tó wá jẹ́ pé òun lẹ mọ̀ pé ẹjọ́ sìn fún lóòótọ́ ìlànà ẹni tó bá lóòótọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala gbọ́dọ̀ máa fẹ́ níbalẹ̀ fún nǹkan míì gbọ́dọ̀ máa tẹ kọ̀kọ̀rọ̀ fún nǹkan míì yálà ó gbé nǹkan yẹn dípò Allah subhanahu wa ta'ala ni àbí tiẹ̀ ní lẹ́mìí ipe nǹkan yẹn ó dé ikọ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí dígítà ń kíra wa ká tẹ ọrùn bá fúnra wa àbí ká tẹ ibà fúnra wa àbí ká fi ikún méjì kúnlẹ̀ fúnra wa àbí ká rùkú fúnra wa àbí ká dáwọ́ délẹ̀ kó jẹ́ pé èyí nìkan ló kù wájú nìkan ló kù tí ò ní kalẹ̀ báwọn èèyàn ti máa ń kí àwọn lọ́balọ́ba gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí wọ́n ní kọ́lá àwọn èèyàn ti ń ferí kalẹ̀ àwọn èèyàn ferí kalẹ̀ báwọn tí àwọn tí ó kù oníṣúfì yẹn tó wà ní báwújí lónìí wọ́n ṣe fídíò fídíò rẹ̀ jáde báyìí táwọn èèyàn gbé káàkiri àwọn èèyàn sì ń perí balẹ̀ fún wọ́n sì ń perí balẹ̀ fún gbàtí èèyàn perí balẹ̀ fún Allah subhanahu wa ta'ala tó gbé. Thank you. Allah subhanahu wa ta'ala ni tó yẹ kí èyàn gbọ́dọ̀ èyàn gbọ́dọ̀ jìnà sí èyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn kan wáyé ọba Allah subhanahu wa ta'ala onìkan ni ọba tí èyàn gbọ́dọ̀ máa ṣe gbogbo àwọn kan báyìí fún in kuntum iyyahu ta'budun tó bá jẹ́ pé òun náà la sílẹ̀ mú pé ọba tá à ń jọ́sìn fún lóòótọ́ báyìí kóun náà la gbà ikú òun ló dá wa òun ní ṣe ìjẹ ẹ̀mú wa òun ní ń pa wa òun náà ni ó sì jí wa wa qawluhu ta'ala àti gbólóhùn Allah subhanahu wa ta'ala tí ó sọ báyìí pé inna rabbakumullah dájúdájú ọba yín dájúdájú ọba tó dá yín ọba tí ń rè yín òun náà ni Allah alladhi khalaqa as-samawati wal-ard ọba tó jẹ́ pé òun ló dá gbogbo sánmà khalaqa as-samawati wal-ard òun náà ni ọba tó dá gbogbo sánmà wal-ard òun náà ni ọba tó dá ilẹ̀ tí èmi àti ẹ̀ta àwọn lórí rẹ̀ lónìí bí sísàtì àyà ọjọ́ méje ọjọ́ mẹ́fà péré ó ní Allah subhanahu wa ta'ala fi dá sánmà àtìlẹ̀ ó dá ní ọjọ́ méje thumma stawa 'ala lẹ́yìn ìgbà yẹn ni Allah subhanahu wa ta'ala ó wá lọ lè gún wà sórí al-arshu lórí alárasí rẹ̀ yẹn tá à ń pè ní al-arshu òun náà ní kí ni sáfùlù ma'luqat alárasí dáhùn yìí ó wà lókè gbogbo ẹ̀dá yẹn ni kò sí ẹ̀dá kankan tó wà lé tó ti dédé alárasí inú àwọn màláìkà ni àbí inú àwọn èèyàn ni kò sí ẹ̀dá kankan tó wà lókè alárasí tó ju Allah subhanahu wa ta'ala lọ so Allah subhanahu wa ta'ala wà lọ lè gún wà sórí alárasí òun náà ló fà á tó má bèè lọ mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé Allah subhanahu wa ta'ala ó wà ní gbogbo ààyè pẹ̀lú látù rẹ̀ yàní pẹ̀lú pàápọ̀ pẹ̀lú bó gan gbogbo ààyè láti máa rí rárá a lè máa sọ pé Allah subhanahu wa wà ní gbogbo ààyè pẹ̀lú ìmọ̀ rẹ̀ látara pé ó mọ gbogbo tí ń ó wà gbogbo ààyè pẹ̀lú ìrìnà rẹ̀ látara pé ń gbogbo tí ń ó wà ní gbogbo ààyè pẹ̀lú ìgbọ́rọ̀ rẹ̀ látara pé ń gbọ́ gbogbo tí àwọn ẹ̀dá rẹ̀ gbogbo àyè ló wà gẹ́gẹ́ bí àwọn sufi wahdatul wujud wọ́n gbà pé gbogbo ẹ̀ láyíyán wípé Allah subhanahu wa ta'ala náà ni kọ́dà wọ́n wà fà á dé fún wa sọ fún wa pé kọ́dà ìwọ́n sì ń bá sọ̀rọ̀ yìí gan Allahu ni ọ́ kọ́dà igi Allahu ni kọ́dà mọ́tò Allahu ni kọ́dà ilé Allahu ni gbogbo àwọn kan báyìí ẹbọ tó tún fi ẹbọ tàwọn kírísítẹ́nì lọ ni àwọn kírísítẹ́nì tí wọ́n tún ní àwọn ní mẹ́ta lọ́kan tírì ìwọ̀n àtàwọn ní lọ́dọ̀ tiwọn sáálì sàlá àtàwọn ọ̀nà tẹ́bá bẹ́ẹ̀ lọ́wọ́ tí gan àwọn náà mọ iye rẹ̀ wọn ò hà iye Allah subhanahu wa ta'ala nítorí gbogbo samari rí kọ́lá nǹkan tí ò tí ì dáyé lónìí tó bá tún dáyé tí igi bá wù tẹ́bá gbìgì lónìí tó bá ní ewé ewé ni tí la tójú bá tí ewé bá ti sí tó ti di ewé ó ti di pé tí àlùkìyàmọ̀ fi dé tó látara di eleyi musulmi sama máa bèèrè pé àìnà Allah níbo ni Allah subhanahu wa ta'ala wà a sọ pé fi sàmà ó wà ní sàmà sàmà ló wà ó wà ní orí àlárùsù wà lórí àláràsí ìmọ̀ rẹ̀ níbi ní gbogbo wa so eléyìí àpẹẹrẹ náà fi ma mùsùlùmí ẹni tí ò bá gbà bẹ́ẹ̀ tó bá gbà pé gbogbo àyè ló wà ẹni bẹ́ẹ̀ ti kó sínú kúkúrú ti kó sínú ẹbọ òun mo fẹ́ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ mo fẹ́ fílẹ̀ kó máa lọ ilé ànábì bá mi ṣèdáwò fún bá tẹ́ẹ̀tì ẹ̀ pé ó kọlifáì láti pé kí n bọ́ ẹ̀kùn ẹrú lọ́rùn rẹ̀ ìgbà tí ànábì wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìbéèrè sáà náà náà ni pé àìnà Allah níbo ni Allah wà ó wá sọ pé ti sàmà olówó àti sàmà ànábì wá ní àtìkà á fàyínà àmọ́mìnà ànábì ní sọ bókùn ẹrú lọ́rùn rẹ̀ mòmìnir pẹ̀lú bí èso dáhùn ẹ̀wá nǹkan tó kó sí yẹn náà ó wá ní thumma stawa ala al-arsh lẹ́yìn ìgbà yẹn Allah subhanahu wa ta'ala wa lọ gún àtúrí àlàárà sí yughshi al-layla an-nahar òun náà ni wọ́n ń fi ọ̀sán bo ojú ń fi ọ̀sán bo òru mọ́lẹ̀ ń fi òru bo ọ̀sán mọ́lẹ̀ ń fi wọ́n bora mọ́lẹ̀ yatlubuhu bá ti wá rí òòrùn

ẹ wá wò ní oorun ó ti wà náà ló wà ó wò tún mọ́ wa ó wò tí ì tún mọ́ wa tí Allah subhanahu wa ta'ala bá wá ní kó ràn jù báwọn lọ kó lágbára jù báwọn lọ àbí kó tún wá ní kó súnmọ́ ilẹ̀ ẹlẹ̀ kó súnmọ́ wa ẹ rí i pé gbogbo aláyọ̀ gbogbo aláàparẹ́ látara kíni látara gbígbóná oorun yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òṣùpá òun náà Allah subhanahu wa ta'ala ó tẹ́ ẹ̀rọ fún wa ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìràwọ̀ gbogbo ẹ̀ ó tẹ́ ẹ̀rọ fún wa ní ala tí Allah subhanahu wa ta'ala ni ẹ̀dá ṣe dídẹ̀dá àti gbogbo àwọn ẹ̀dá ẹ̀yẹnyán òun ló ní wọ́n ìkápá ẹ̀ ló wà wal amru òun náà ló ti làtẹ̀ òun náà ló pàtó pé àti Allah subhanahu wa ta'ala àtẹ kan ni tó yẹ pé àtẹ tí ògbọ́dọ̀ mọ́ sẹ́ni tó bá fi lé sọ pé kí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ báyìí yóò sì máa ṣẹlẹ̀ tó bá ní kí nǹkan báyìí yóò máa ṣẹlẹ̀ nǹkan ò ní ṣẹlẹ̀ òun nìkan náà ló ní lọ́wọ́ kò tẹ́lẹ̀ omi tó ní tó bá jù àfi àwọn àfa onísúfí àwọn ni wọ́n máa ń sọ ìsọkúsọ báwọn kíkanu wọn sọ pé wà ámúríyá amúrùláhì ìǹkúlùtù kúnyẹkùn ipe àṣẹ tòun àti Allah subhanahu wa ta'ala náà ni ìǹkúlùtù kúnyẹkùn ìmánikíkíní kan wọn ṣe báyìí ó ti máa ṣe wàláhì ìbẹ́nu àfọ̀nsùn mi ni wọ́n gbé bẹ́ẹ̀ tó ṣe pé àwọn ọmọlẹ́yìn wọn wọ́n ní tó fi ń kọrin káàkiri wọ́n ní tó fi ń jó káàkiri tí wọ́n mọ̀ pé nǹkan tí ò da làwọn wílẹ̀ nù táwọn fi ń sayọ̀ ọyọ́ tó Allah subhanahu wa ta'ala òun nìkan òun náà ló ní ẹgbá láti pàṣẹ kí nǹkan báyìí orí bẹ́ẹ̀ kí nǹkan ó sì rí bẹ́ẹ̀ òun náà ló sọ fún wa súra inú àyà kan ipe innama amruhu ila arada shay'an an yaqula lahu kun fayakun ipe àtẹ́rẹ̀ àti Allah subhanahu wa ta'ala kò ju pé tó bá ti fẹ́ kinní kan lọ àyẹ̀kú lọ́láwó kún fa ẹ̀kún ló fún nǹkan yẹn pé máa rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ àbí nǹkan yìí máa kí nǹkan ó sì máa òun nìkan ló ní ìkápá lórí nǹkan báwọn ta'ala oore rẹ̀ ó pọ̀ tí ò sí oore ẹni tó bá tó táwa sọ fún yàn pé á ah, oore rẹ pọ̀ àbí àlùbáríkà rẹ ó dé ògóńgó tí ò ti tẹ̀sí lótò àgbọ̀dọ̀ ojú ẹ̀fẹ́ lómi àbí Allah subhanahu wa ta'ala nítorí pé òun ni Rabbul alamin òun náà ni ọba gbogbo àgbáláyé so gbogbo àwọn àyà ti ta kàfúnra wa yìí sì kò sí ti ń tọ́ka fún wa tó tayọ pé kí ni ike Allah subhanahu wa ọba kan ti ń bẹ ni látara àwọn àmì táàrin látara àwọn ẹ̀dá rẹ táàrin. àrọ́kù náà so tí a bá wà ní tábà ní àrọ́kù ipe àtàlà ń pè ní rọ́kù òun náà ni huwal maabu òun náà ni ọba tí a máa jọ́sìn fún wa dalilu qawluhu ta'ala kí ni tọ́ka lórí pé ọba tí a máa jọ́sìn fún òun náà ni ìta pé ọba tá pè ní ni gbólóhùn báyìí pé yá mo ọ̀gbọ́dọ̀ rọ̀bẹ́kùn lẹ́bi ìkọlẹ́kọ̀kùn ẹ máa jọ́sìn fún ọba yín alẹ́bi ìkọlẹ́kọ̀kùn ọba tó jẹ́ pé òun náà ló dá yín wàlẹ́rí ìnàmì kọ́bìlìkùn tó jẹ́ pé òun náà ló dá àwọn tí wọ́n ti wáyé síwájú kẹ́ tó wáyé làálàkùn tẹ̀tẹ̀kùn kẹ́bà lè fáyà rẹ̀ yàní ká bá ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ́nà tó yẹ ká máa jọ́sìn fún kò sí tí ó máa bí sí wa ju ká máa fáyà Allah subhanahu wa ta'ala lọ. alladhi ja'ala lakumul arda firashan ọba dáhà ń sọ yìí òun náà ló ṣe ilẹ̀ fún wa ní tó tẹ́ pẹrẹtẹ

ibi ti àǹfààní gbogbo fún irúgbìn àti gbogbo àwọn èèyàn wàá kọ́rọ̀ jàlákùn bí hìmìnà samarot látara òjò tó rọ̀ yìí yóò máa wá mú àwọn irúgbìn jáde fún yín yóò máa mú àwọn irúgbìn lóríṣiríṣi ẹwùjọ tó jò rọ̀ ẹrùjọ méjì ẹgbẹ́ gbogbo nǹkan tó ti bẹ̀rẹ̀ sí kírin padà gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ sí yọ gbogbo àwọn oko tó ti bẹ̀rẹ̀ sí jáde rizkon lẹkùn yàní kó bàa máa jẹ́ ìpèsè fún yín kó bàa máa jẹ́ àrísìkì ìjẹ̀mú fún yín tó jò bá rọ̀ lọ́dún kan ọ̀dá ó ṣẹlẹ̀ kọ́dà bá ti wá ṣẹlẹ̀ àwọn irúgbìn wọn máa kú àwọn èèyàn wọn máa kú àwọn ẹranko wọn máa kú òun náà ló fà sí Allah subhanahu wa ta'ala sọ pé rizqan lakum yàtí kó bá máa jẹ́ àrísìkì fún yín nípa ìjẹ́ fún yín yóò máa jẹ́ fún yín wala taj'alu lillahi andada ẹ mọ́ wàá bá Allah subhanahu wa ta'ala wá orogún ẹ mọ́ wàá akẹgbẹ́ fún fún Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí ẹ ti mọ̀ yí pé òun ló ṣe gbogbo àwọn nǹkan tí àkàkalẹ̀ fúnra wa yìí wa antum ta'lamun tí ẹ̀yin náà ti mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wa antum ta'lamun tẹ́ ẹ mọ̀ yí pé èèwọ̀ ni ẹ mọ̀ pé Allah subhanahu wa ta'ala gbà lọ́wọ́ yẹn ní pé kéèyàn wá bá wá orogún àbí bá wá akẹgbẹ́ so látara àdé a rí pé a ti sọ ẹyọ kan àti ìparí ẹyọ kan náà nínú àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa nínú sàárè àwọn náà ní àwọn ìpìlẹ̀ mẹ́ta ètò ìpè tún láti ní fún ọmọ ènìyàn kó mọ̀ so alákọ̀ọ́kọ́ òun náà ni kí ẹrú kó mọ ọba tó ni kí ẹrú kó mọ ẹ̀sìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ẹrú kó mọ rẹ̀ o fẹ́ ṣòwò ni o fẹ́ ṣe káràkátà ni o gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ rẹ ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta a sọ fún wa yìí o gbọ́dọ̀ o gbọ́dọ̀ wá bísí débi pé o wá ní ti ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala o débi pé o ní kọ́ ẹ̀kọ́ ní wá Islam o gbọ́dọ̀ bizide débi pé o ní suna súnà anábì sallallahu alaihi wa ma o sì ní máa wá nípa ìmọ̀nà wa so inú ta tún bára wa sọ òun náà ni bó láti mọ ọba tó dá wa bó láti mọ ọba tó dá wa so ọba tó dá wa òun náà Allah lẹ́gbà a ti wá mọ̀ fóun náà Allah ọba tó dá wa so agbọ̀dọ̀ tún wá sí kí ni agbọ̀dọ̀ mọ́ pẹ̀lú àwọn nǹkan kan kí là àwọn nǹkan òun òun náà àwọn àmì rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sán àti òru àti <clears throat> àti òòrùn gbogbo ẹ̀yẹ́yẹ́ àtàwọn ẹ̀dá rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ̀dọ̀

tó ṣe pé irú ẹni bẹ́ẹ̀ tó máa ní wá sọ̀rọ̀ kò rọrọ̀ kankan tó lè sọ kẹ́ẹ̀bẹ̀ náà ni káwo tẹsẹ̀ káwo tọwọ́ káwo tó gbé kéèké ara wa gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì wa tí ó fi sí ara wa ni tó ṣe pé ó yẹ ká àwọn àmì yìí ká mọ wa ta'ala ká fi máa ṣe tó fẹ́ ká máa jìnà sí nǹkan tí kò fẹ́ ká máa wá ìyọnú ẹ̀ ká máa tẹ̀lé súnà wa sallam láti máa jìnà sí ìbínú rẹ̀ àbí kó má àlékún wa bá tí a bá gbọ́ kó má sàfihàn ṣe wá ní أدنيه القيامة وصلى الله على نبينا محمد وعلى